Amen. 把你所以自己要接到，自己安慰自己，大家都要对。我觉得这么多了，就有多啦，把你做另外一个。而且呢，很多这些医疗什么的。 ولا تتابع لحيك منه وتكتب قرى الله يكون الله أنا أعلم أنه إن الله يتعلم يا وعيك أسواك في وعيك أسواك وقناه الله يسلم الله عليه يا وعيك أسواك إن رسول الله صلى الله عليه وسلم قال أما ليس الإيمان يمضي أكثر من أن يعطي الله في أجل من النار ولكن ويقول كثير يوم الليل تبقى الواقع nínú ẹ̀rí kan tí wọ́n ó sọ fún náà lọ́nà lè dáhùn àwọn tó wá pẹ̀lú ìjọ àgbà. วันนี้เป็นตัวที่ควรต้องสนใจองค์การนี้นี่คือตัวที่ที่ตัวที่จะสนใจนะตัวที่จะสนใจนะเพราะว่าผมทำตัวนี้คือที่เราต้องมาพิจารณาต้องไม่ยอมให้เขาตัวใหญ่ไอ้ตัวใหญ่ที่ Pagyong ni, tujuh tahun ini. Ang wali-wali sa wilayah nyo, ito ang mabagong karanjana. Yung makasama tayo sa na. Ano ang mabagong karanjana? Makasama tayo sa inyo na. Di ba yun yung bicara? Pagin ko ba ang respeto sa mga sama? Sebab ada kaya nínú àgbéga àdúgbò náà tó lọ wá fún ọdún yìí kọ̀ wá. Tòwó àdúgbò òde ní dáàbìlì ẹ̀ẹ́. Àbá àtúntò lọ́wọ́ yẹn nítorí wa pé àdúgbò àdúgbò yóò tó wọ́n tó máa dàrí níjọ́ yìí. Kódà, tòmọ̀lì báyìí ní àdìgbà yang mungkin cuma kuantinya telah mereka itu kenyanya sebagai macam sebagai macam awal diri itu awal diri ma'awal Allah kita amal kita ada orang baik itu dia adalah orang buat yang pasti kami dalam berkir kesimpulan dari Allah harus menunjukkan baik harus menunjukkan baik Tuhan itu menjadi orang Allah orang Allah itu menjadi perempuan orang Allah menjadi perempuan harus ditutup tidak menunjukkan bahawa ini dari Allah yang menunjukkan tidak menunjukkan tidak menunjukkan eléyìí àti ìdájọ́ tí ìdájọ́ ìdí fún ọ̀rẹ́ ní ìlú ìdí àkọ́kọ́ àwọn kàkàjáde bí àdéhùn ìgbàgbọ́ bí àdéhùn kejì wọ́n ní àgbẹ̀rẹ̀ àdé àdéhùn dàgbà yẹn yẹ̀wọ́n wà lá àdá wọn bú lọ́wọ́ olóńgbò àti àwọn kọ́lọ́mọ wọn ní ẹ̀sẹ̀ ní ìwọ yóò ní ìwọ kọ́lọ́mọ tó ti wọn ní ewu. Tukun fene lẹ́hàtà wọn á lù wáyé bí á lè kàtọ́ ya wọ́n tó lò. Ọlọ́run ní kàmá lẹ́sẹ̀. bẹ́ẹ̀ ọ̀rọ̀ àti ìfọ̀rọ̀ àti ẹ̀yìn ìta àtẹ́mi lọ́wọ́ lọ́wọ́.

oni khairu du'a du'a yawm arafah àdúà àtọ́ka jù kéèyàn máa ń ṣe àdúà àtọ́ àràfà ni wà khairu ma qultu ana wa nabiyyuna min qabli ìtọ́ wa lóore tuntun síbi àtẹ́bí náà máa wí lájú àti máa ṣe wíwà lórí olùgbé yìí kódà àwọn àtẹ́bí ọlọ́run tó bá lù náà nínú àwọn àdúà àti máa ṣe

ilé tó tàbíwá àgbà àtẹ̀wá náà ti tó bá ìsìn lábòó. ẹlẹ́ẹ̀kẹta nínú àti ilé yóò ti wá lọ́wọ́ tó kòrò ń pé tí ó máa fi wá lẹ́bi balẹ̀ nítorí wá àgbà ìdè ó ní ìfọkàn púpọ̀ ìfọlọ́ ní gbàgbọ́ ẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àgbà mi náà kéèyàn lè ṣe. ẹgbẹ́ ìwà táwọn àgbà náà صلى الله عليه وسلم قد قال رسول الله صلى الله عليه وسلم ولجد يا رب اللهم بارك قل إن ربك تبارك وتعالى أنت الكلام بعيد ومسؤول الإخبار حيجيب كريم ọba tí wọn ti fi lè ọba ọlọ́rọ̀ sí ni ẹrù ìdáná ìdáná ọba wa náà tó máa ń fi ó sì máa ń sọ rẹ yẹ̀sáyé ní láti ọlọ́pàá máa tutù ẹgbẹ́ ìgbà ọba ayẹyẹ ìyàgbẹ́ ìdílé kọ́ńtàwọ́ rẹ̀ ní kí ìfọ́lọ́ ọlọ́pàá ìfọ́lọ́ wá lé ìgbàlú mọ́lọ́ ayẹyẹ àwọn ìjà fún wa fún wa ní kẹrù ọ̀wá káwọn ọlọ́pàá padà yóò fún wọn wá lóòrùn nígbà tó àgbà ọlọ́pàá yóò yàwó fún wọn òun ló ti fún wa lọ ẹ̀rọ

àdìsá ti ta yẹ àdìsá bá wà lóko lọ òyìnbó lọ wà lóko lọ. àwọn abáni tó wá wà ní ọdún náà tó wà gbé olùkẹ́wò ọ̀rá ẹ̀wọ̀n àgbẹ̀lọ́wọ̀ ẹ̀gbẹ̀lọ́wọ̀ méjì lọ́pọ̀lọpọ̀. وأنتم مؤمنون بالإجابة اسمع ذلك ẹ máa ká sí kí ni o ọlọ́pàá yẹ kó lọ́wọ́ tó wáyé. Báyìí ti di fún pàtàkì fún kálukú alágbàtọ́ yẹ o. Tòró ìfẹ́ tó ti ká mọ àwọn kàtọ́ òwò kàtọ́ àwọn. Àlejò ayé ẹ wá lọ lọ pẹ̀lú ìnà mọ́ra láàyè ń tẹ̀lé ìlú mi láàyè ń tẹ̀lé ìlú wa. Ọlọ́pàá ìdígbà àdúrà kan o. ọjà ìdúgbọ́kẹ̀ nígbà tí ń ṣàdúrà òlákà fún àdúrà tí ń ṣe ibi ìbéèrè ìbéèrè ibi ìbéèrè ìbéèrè ibi ìbéèrè ìbéèrè òṣìṣẹ́ ọlọ́run wá sí pé ibi ìbéèrè ọ̀sán ìgbàlẹ̀ fọlọ́ ìgbàdúrà onídìílé ní ọ̀rọ̀ ìyá bàbá tó ń pè é àbí ọ̀pọ̀lọpọ̀ ìgbàlọ́ ìgbẹ́rẹ́ ẹ̀rọ ìgbàlọ́ ìgbàlọ́ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀